أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún anẹ́lúwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí a máa tẹ̀síwájú <clears throat> níbi tí a bá tafsiro wa dé lánàá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ذلكم الله ربكم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء لا تدركه الأبصار لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فليس ومن عمل فعليها وما أنا عليكم بحفيظ أبرتتما القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ ògbò aláyé ọba tó ṣe gbódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá rí jọ́gbìn dàlùkìyàmá ọlọ́run ọba ní dhalikumullahu rabbukum dhalikumullahu rabbukum ọlọ́run ọba lẹ́ni tó ń bá yín sọ̀rọ̀ dhalikumullahu rabbukum ẹni tó ń bá yín sọ̀rọ̀ ẹni tí ń tọ́ yín sọ́nà ẹni tó ń kì yín nílọ kúrò níbi ìyapa tọ́lọ́n o náà ni rọ̀bùkún olùlọ́ba yín olùlọ́lúwa yín olùlọ́ba tó ń tọ́jú yín olùlọ́ba tó ń rè yín o náà tó ń kíyèsí gbogbo yín ó sẹ́ni tíjọsìn tọ́ sí àfọlọ́n nìkan خالق كل شيء فاعبدوه ọlọ́run ọba iná lọ́ba tó dá gbogbo nǹkan pátápátá khaliqu kulli shay'in gbogbo nǹkan tí bá ń bẹ lẹ́yìn ọlọ́run ẹ̀dá ni ọlọ́run ọba nìkan ni khaliq wa ma siwahu makhluq gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́run ẹ̀dá ni ṣùgbọ́n nìkan ni ọba adẹ́dàá ọlọ́run ọba ní khaliqu kulli shay'in khaliqu kulli shay'in khaliqu kulli shay'in ọlọ́run ọba yìí lọ́ba tó dá gbogbo nǹkan pátápátá tàbá kíyèsí lánàá àwọn àyà tí a ń túbọ̀ ọlọ́run ọba ń sọ fún wa pé kò lẹ́tọ̀ọ́ ká mú ẹnìkankan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba tó dá wa ìsànnábì ọlọ́run ọba ni a gbọ́dọ̀ mú lọ́lọ́run ìṣe màláíkà ni a gbọ́dọ̀ mú lọ́lọ́run à ń ta sí àlìjànú ọlọ́run ọba láwọn ọ̀sẹ̀ bọ wọ́n ń jọ́sìn fún àlìjànú a fún wa lánàá wípé ìbéèrè tí ó wá sọ́kàn wa ni wípé àlìjànú kọ́ ni wọ́n ń sìn òòṣà ni wọ́n ń jọ́sìn fún àwa ni gbogbo tí ń jẹ́ òòṣà pátá àwọn àlìjànú náà máa ń kó sínú ẹ̀ àlìjànú làwọn èèyàn ń jọ́sìn fún látara àwọn òòṣà yẹn Ọ̀ṣun Òṣogbo àlìjànú ló lọ́mọ ló fi dòòṣà jẹ́jẹ́ lọ́wọ́ ọba dá odò tó dò sì dúró jẹ́jẹ́ bákan náà àpáta táwọn èèyàn ń jọ́sìn fún jẹ́jẹ́ lọ́wọ́ ọba dá àpáta jẹ́jẹ́ là dúró ẹ̀ ṣùgbọ́n gbàtà àlìjànú ti kó sínú ẹ̀ ó ti di tí wọ́n ń bọ ere igi jẹ́jẹ́ lọ́lọ́run ọba dá jẹ́jẹ́ ló ń bẹ nínú igbó kí wọ́n tó lọ ge gbà tí wọ́n ge tán náà ni wọ́n wá sọ di èrè làwọn èèyàn wá ń jọ́sìn fún àlìjànú wá kó sínú ẹ̀ láàbí sọ fún wa wípé kódà èrè tí wọ́n fi sọ̀sán lójú títì bọ́ba pẹ́ àlìjànú lè kó sínú ẹ̀ ẹ̀ bá ro náà yóò máa gbẹbọ́ ẹ̀rẹ́ lómi tó bá fẹ́ gbẹ́bọ wọ́n gbẹ́bọ lọ sí di ìdí àwọn kìíní sọ́jà táwọn àwọn ọmọ pè ní sọ́jà dìmọ́ tàwa yìí tó máa gbé kalẹ̀ kódà èrè kọ́pà tí wọ́n mọ bọ́ bá pẹ́ àǹjẹ̀nú lè wọnú ẹ̀ kẹ́ ẹ máa rí kọ́ máa gbẹ́bọ sí di ẹ̀ lọ́wọ́n ọba fi ni wọ́n ń sin àlìjànú ọlọ́wọ́n ọba wa fẹ́ pe àkíyèsí wa padà wípé bẹ́ẹ̀yàn bá ti ẹ̀fẹ́ sìn kankan ṣe bí tó bá dání lọ́yẹ ká máa sìn lọ́wọ́n ọba fi sọ pé dájúdájú òun ọlọ́wọ́n ọba dhalikumullahu rabbukum òun náà ni ọlọ́wọ́n ọba yín ọba tó ṣe pé òun ló ń tọ́jú yín òun náà lọ́ba tó ń rè yín la ilaha illa hu kò sẹ́ni tíjọsìn tọ́ sí àfòun nìkan fàgbódó torí pọ́lọ́wọ́ ọba yìí lọ́ba tó dá gbogbo nǹkan pátá fà jàwáàbù pé ọlọ́run ọba yìí ọba tó dá gbogbo nǹkan pátá fàgbódó tó bá rí bẹ́ẹ̀ òun nìkan ló kí gbogbo yín máa sìn alkhalku àwọn àfa wọn ní alkhalku yastawjibu al-ibada aw yastalzimu al-ibada aw al-ubudiyya qaida ni dídẹ́dà tọ́lọ́hun bá jẹ́ olùdẹ́dà nínú tó sọ́ di ọ̀ranyàn fẹ́ dá lérí láti sin ọlọ́run ọba ni torí wípé tán bá bi ẹni tí ń bọ iná léèrè pé ṣe iná ló da ọ yóò ní kì í ṣe iná má bá bi ẹni tí ń sin òṣùpá léèrè sóṣùpá ló da ọ yóò ní kì í ṣe òṣùpá tán bá ní ta ni yóò ní ọlọ́run ọlọ́run ọba ni wala in sa'altahum man khalaqa samawati wal ard la yaqulunna Allah ọlọ́run ọba ni tí wọ́n bá ní ta ló dá sánmà àtilẹ̀ tán bá bi wọ́n gbogbo wọn ni ó sọ ọlọ́run ọba wa ń sọ fún wa ọlọ́run ọba òun ló ń dá gbogbo nǹkan khaliqu kulli shay'in òun lọ́lọ́run ọba tó dá gbogbo nǹkan pátápátá gbogbo nǹkan ṣùgbọ́n ìbéèrè tí ó wá jáde ni pé ṣé gbogbo nǹkan tá a wí só kó ọlọ náà sínú ṣé gbogbo nǹkan ṣe ń so kó ọlọ́run sínú àwọn àfáà wọ́n ní ta bá wùgbà tọ́lọ́run sọ̀rọ̀ nínú alukur'an ọlọ́run ọba ó sọ ara rẹ̀ lọ́tọ̀ ó sì sọ ṣẹ́yún náà lọ́tọ̀ ìnàmá amúròhó ìdá àrọ́ọ̀dà ṣẹ́yán a jẹ́ pé ṣẹ́yún kọ́líkù lòun ìnàmà amúrùhù dájúdájú àṣẹ tọlọ́hún bọ́lọ́hún ṣe máa ń ṣe nǹkan ìdá àrọ́dà ìdá àrọ́dà ṣe ń minal makhlukot tọ́lọ́hún bá gbèrò pé òun fẹ́ dá nǹkan kan a jẹ́ wípé makhlukot oníṣẹ́ bó tilẹ̀ dẹ́pọ̀rọ̀ àwọn àfáà ó tún ń bẹ lórí wípé ǹjẹ́ ṣe nínú àwọn sífọ̀ ọlọ́ni ó ń bẹnu àwọn àfa tí wọ́n ní ara àwọn àyè kan tọ́lọ́wọ́n bá fi lo ṣe ń fún rẹ̀ ṣùgbọ́n àwọn sífà yẹn ó láwọn àlàyé lérí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àyè tọ́lọ́wọ́n bá ti lo ṣe ń makhluk ẹ̀dá ń ló ń tọ́ka sí ọlọ́wọ́n bá jáde kúrò ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá fi sọ pé khaliqu kulli shay'in fa'budu torí pé ọlọ́run ọba yìí náà lọ́ba tó dá gbogbo nǹkan pátá nígbà tọ́lọ́run wá sọ léyìí fún wa kí ló tẹ̀lé fàbùdó tẹ́ bá ti lè gbà bẹ́ẹ̀ pòun ló dá gbogbo nǹkan sánmà ta ló dá gbogbo alásọpọ́lọ ni òkè ta ló dá asọpọ́lọ ni odò ta ló dá asọpọ́lọ ọba ọlọ́run ní fàbùdó ọ̀dà ẹ̀ sìn náà tẹ́ bá ti gbà pọ́lọ́run ọba ló dá gbogbo nǹkan kò yẹ kẹ́ ẹ bọ òòṣà kò yẹ kẹ́ ẹ sún sin èèyàn mọ́ gbogbo àwọn tẹ́ ń pè lọ́lọ́run ọba yẹn sáwọn ni wọ́n da yín ni ọlọ́run ọba bá làákàyè wa sọ̀rọ̀ lófin ní kọ́lé kò kò lè ṣe é ọlọ́run ọba yìí lọ́ba tó dá gbogbo nǹkan bẹ́ẹ̀ bá ti wá gbà bẹ́ẹ̀ fa agbòdo ọlọ́run ọba yẹn nìkan náà ni ẹ máa sìn èyí tó jọ bẹ́ẹ̀ ó ń bẹnu suratul Baqara tó jọ rú ọ̀rọ̀ báyìí tó ń fara tó ń gbèsè yìí kọ́ ẹ̀dà èyí tó ní alkhalku yestelsimul ibada ọlọ́run ọba ń sọ wípé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ni ya ayyuhan nas u'budu rabbakumul ladhi khalaqakum wal ladhina min qablikum la'allakum tattaqun. والذين من قبلكم لعلكم تتقون نعم. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم ní yá ayohannes ọlọ́run ní mo pe gbogbo ẹ̀yin èèyàn ọlọ́run ọba dojú ọ̀rọ̀ kọ gbogbo ẹ̀dá pátápátá àtẹni tó mọ ọlọ́run àtẹni tí ò mọ ọlọ́run ọlọ́run ọba ní ọgbọdọ ọba kún ẹ̀sìn ọlọ́run ọba yín òun nìkan ní kẹ́ máa sìn nígbà tó ọlọ́run ọba sọ̀rọ̀ ìbáàdà tán ọlọ́run wá fẹ́ máa sọ ìdí tó fi jẹ́ pé nìkan ló ká máa sìn ọlọ́run ọba ní alladhi khalaqakum ọba yìí náà lọ́ba tó dá yín ọlọ́wọ́ ọba yìí náà lọ́ba tó dá àwọn tó ṣáájú yín àwọn baba ńlá baba yín ọlọ́wọ́ ọba ló dá wọn kẹ́ẹ̀bà lè ṣọ́ra yín níbi ìyà ọlọ́run ọlọ́wọ́ ọba ń sọ nípa dídẹ̀dá tẹ́nìkan kan ò sì lè jiyàn pé kì í sọlọ ló da ọlọ́run ní ṣe ni mo tẹ́ ilẹ̀ ní pẹrẹsẹ ní n tó ṣe é rìn lérí ẹ̀ ní n tó ṣe é kọ́lé lórí ní n tó ṣe é gbé ọkọ̀ kọjá lérí ẹ̀ tílẹ̀ ò bá tẹ́ pẹrẹsẹ ni kò sí nǹkan kan tá a lè ṣe lérí ẹ̀ ọlọ́run ní ṣe bẹ́mi nínú dídá tọ́lọ́wọ́n bá dálẹ̀ òun dá ní nǹkan tó tẹ́ kó lè wúlò fún yín. wọ́n sábà òun ọlọ́run ọba òun sì ṣe sánmọ̀ lájà lẹ́yìn lérí òun mọ sánmọ̀ lẹ́yìn lérí òun lòun ṣe kálíkù sàmà òun ọlọ́run ọba ló ń da bẹ́ẹ̀. wà á zẹ́lẹ̀ nílà sàmà ìmá ọlọ́run ọba yìí náà ni ọba tí ń jẹ́ kí òjò kó máa bọ́ láti sánmọ̀. fàkọrọ jẹ́ bí ìrẹsẹ̀ wà lórí ìsìnkọ́ ìlẹ̀kọ́. أخرج به من الثمرات رزقا لكم ọlọ́wọ́ bá ní òjò tí wọ́n ń rọ̀ yìí a fi ń fa irúgbìn àwọn nǹkan èso lóníranran òjò yìí la fi ń mú wọn jáde láti inú ilẹ̀ kó lè máa jẹ́ ìpèsè ìjẹ́ ẹ̀mú fún yín. bọ́lá àwọn ìlà ìhàmdà àjà wà tó ń dà ọlọ́run ọba ní tó bá wá rí bẹ́ẹ̀ nígbà tá a sọ pa wà láàdáa yín tí ò sẹ́nìkan tó jiyàn àṣìrẹ́ nìkan tó kílèmù ẹ̀rí ajọ́tọ́lọ́run ti dáyé kẹ́nìkan wá ní òun lòún dá àwọn obìnrin ọlọ́run ló dá àwọn ọkùnrin kò sí ọlọ́láwọn baba ńlá baba yín òun náà ló ń dá wọn sánmọ̀ òun ló ń dá irúgbìn tí ń jáde nínú ilẹ̀ òun ló ń dá bẹ́ẹ̀ ọlọ́run wala taj'alu lillahi andada ọlọ́run ní akílódé ẹ mọ́tún bọ́lọ̀wọ́n wá orogún anidu abidu asherik oníjẹ́bẹ̀ àndáadá jámù onídù ó ni nǹkan tó jọ nǹkan tó dọ́gba pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba ní ẹ wá nǹkan kan láti fi lè máa ṣe dọ́gba ń dọ́gba pẹ̀lú èmi ọlọ́run níbi ìjọsìn wà á tún ọlọ́run ṣe bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó dọ́gba pẹ̀lú ọlọ́run nígbà tí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ kí ló wá dé tẹ́ ń wá ń fi nǹkan míì dọ́gba pẹ̀lú ẹ níbi ìjọsìn ló jẹ́ pé jọ́gbìn kìyàmọ̀ kò sẹ́ni tó lè láwùjáre níwájú ọlọ́run ọlọ́run ọba bá wa sọ̀rọ̀ lọ́nà tọ́rọ̀ ó fi yé wa ìdí tá a gbọ́dọ̀ fi sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ìdí tá a gbọdọ̀ fi pa nǹkan míì papọ̀ mọ́ lọ́hún ló fi jẹ́ pé àwọn ààyè tọ́lọ́wọ́n bá ti lo àwọn adilatul mantikiya al-aqliya tó pọ̀ jù òun náà lọ́rọ̀ tawhid nínú Qur'an ọ̀rọ̀ tawhid ọlọ́run ọba lo àwọn àfiwé ká fi nǹkan jọra wọn kó bá lè yé èèyàn pé a gbọ́dọ̀ pa nǹkan míì pọ̀ mọ́ lọ́hún àyíká ń bẹ nínú Qur'an ọlọ́run ọba ń fi àpèjúwe lélẹ̀ ọlọ́run ọba ní sẹ́ẹ̀ lè fi wéra wọn ní ẹrú kan tí ń sin ọba méjì ẹ wo bọ́lọ́run ọba ti ń bá wa sọ̀rọ̀ àtẹrú kan tó ṣe pọ́ba kan ṣoṣo ní sìn ẹrú tí ń sin ọba méjì ó lè jẹ́ pé gbà tọ́bẹ̀ ayé fẹ́ lò pé wàá lọ́ba ń ṣe nǹkan báyìí ìgbà náà lọ́ba eléyìí ó sọ pé fẹ́ ràn ní nǹkan mi ọlọ́run ọba lo àwọn àdínlẹ́tòlẹ̀ àkìlíyà àlìmọ̀ntìkíyà àpéjúwe tó bá làákàyè wa mu tó fi lè jẹ́ kí a gbà wípé kò lẹ́tọ̀ọ́ kápá nǹkan mí pọ̀ mọ́ lọ́hún láàyè mí ọlọ́run ọba ní tó bá lọ jẹ́ pé ọlọ́run ọba méjì ń bẹ ni fi ìmọ̀ alẹ́ tó bá lọ jẹ́ pé ọlọ́run ọba méjì ní ń bẹ ní sánmọ́ ni làfásádà tá ètò ilé ayé ò bá dojúrú tó gbogbo ẹ̀ ó dàrú gbogbo àwọn ọ̀nà tọ́lọ́run ọba fi bọ́ pọ̀ tọ́lọ̀ wọn bá fi bá làákàyè wa sọ̀rọ̀ lérí pé a gbọ́dọ̀ ṣe nǹkan kan míì lẹ́yìn ọlọ lójọ́ lọ́wọ́ bó wá kàn ń parí pé tọ́ bẹ́ẹ̀ bá wá gbọ́ ẹtẹ́ tí kẹ́ ẹ gbọ́ bí tọ́rọ̀ ó jà sí ìjọba ìjà kìyàmá ọlọ́run bá sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. inna Allaha la yaghfiru an yushraka ò ní ṣàforíjìn fún ẹnikẹ́ni pẹ̀lú gbogbo bá a ṣe ṣàlàyé tó yìí tó bá tún wá pàdé ọlọ́run lẹ́ni tó da nǹkan pọ̀ mọ́ lọ́hún. àmọ́ bó bá wu ọlọ́run ọba ó lè ṣàmójú kúrò fún ẹni tó pàdé ọlọ́run jọ̀gbọ́n jalè kìyàmọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí ò tẹ́bọ ẹni tó bá pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí ò tó ẹbọ bó bá wu ọlọ́run ọlọ́run lè foríjì ṣùgbẹ́sẹ̀ tó bá jẹ́ ẹbọ tó dọ́gba pẹ̀lú ẹbọ ọlọ́run lòun ò ní forí jẹun tó bá pàdé òun pẹ̀lú ẹ̀ náà la fi máa ń mú àpèjúwe tó súnmọ́ wa pé kò sí bá a ṣe fẹ́ mọ ẹrù dì tí ò ní ṣẹ́kù kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ múra múra ìrìn àjò yóò padà ṣẹ́kù nǹkan téèyàn ó gbàgbé àdúrà téèyàn wà máa bẹ lọ́ọ̀ ni pé ọlọ́mọdé ó jẹ́ pé n tá gbàgbé kó mọ̀ ṣe déédéé tí yóò bùkátà táwa máa sọ fọlọ́run pé ọlọ́run padà wáyé lọ́mú láàfin má pèjúwe ẹni tó fẹ́ rìnrìn àjò ẹni tó fẹ́ lọ sàrúdí lápèjúwe bẹ́ẹ̀ fẹ́ ṣe hajj àbí múra ìgbà tó wá dé airport bó ṣe múra múra múra tó ọba ni a ah, òun gbàgbé nǹkan wọ́n ní kí ló gbàgbé ó ló ń gbàgbé torchlight àbó ń gbàgbé ìṣáájú búlámù wọ́n ni ah dákun bọ́nu plane jálọ́jàre ṣé onídìí rechargeable lamp lọ́nà jama sọ gbàgbé nǹkan àbí ó gbàgbé ó gbà ṣùgbọ́n tó gbàgbé òun magufuru nàánù kò kò tó kò ní wéètì àmọ́ ẹni tó dé airport tó wá tó wọ́n wà ní international passport ń kọ́ ọ̀nà à orí tébù tí mo fi lé mi ò mú bẹ́ẹ̀ jẹ́mọ́ kí ni ó ṣẹlẹ̀ yóò padà lé ṣùgbọ́jọ́ pé dé alẹ́ kìí international passport yẹn ló ṣe dédé ẹ̀pọ̀ làwọn kẹfìrí ó fi sọ pé ọlọ́run ọba dá mi padà ọlọ́run dákun jẹ́ padà wọ́n wá nílẹ̀ ọlọ́run ọba mi á tí mo gbàgbé yìí ọlọ́run ń padà sáyé jẹ́ ń lọ mọ́ wá bóyá tí ń bá lè padà sáyé àsìkò díẹ̀ tó bá ní kí n sáré kàlá ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá lọ́rọ̀ yẹn lóòótọ́ ni ó sọ yóò sọ bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́wọ́n ọba jẹ́ ń padà ní tí mo gbàgbé yìí ó nípa pẹ̀lú tí mo ń rí yìí èyí ò gbúdọ̀ gbàgbé nǹkan náà tó bá wá sọ bẹ́ẹ̀ ìgbàlẹ́sà fún ilẹ̀ ẹ̀yà òfin ọgbọ́n àtúrò ọlọ́run ọba nítorí pé gàgá kan ti ń bẹ láàrin òun àtayé kó tó lè fojú kan àwọn èèyàn rẹ̀ ó dìgbà tá a bá tún gbé gbogbo ẹ̀dá dìde bó fẹ́ padà gan gàgá yẹn ti di kò lè padà mẹ́ látara àdé eléyìí ló fi jẹ́ pé gbogbo bá a bá ṣe ń dì ká máa bẹ lọ kó má jẹ́ pé tí ó bùkátà pàfẹ́ padà lágbàgbé torí pé kò sí bá a ṣe fẹ́ ṣe á padà gbàgbé nǹkan kò sí pé èèyàn ṣe múra múra rìn àjò tó èèyàn ó rí nǹkan kan téèyàn ó gbàgbé ìwà ń bẹ nínú téèyàn ó gbàgbé téèyàn bá rántí lọ́nà hmm, kò mí èmi ń bẹ béèyàn bá rántí èèyàn ó padà ọlọ́run mọ́jà gbàgbé tí ó bùkátà káwá sọpọ́lọ́ ń já padà wá sáyé ọlọ́run ọba ní fa àbòdó ọlọ́run ọba yìí nìkan ni ẹ máa sìn ọlọ́run ọba yìí nìkan ní kẹsì ẹ mọ́pa nǹkan kan pọ̀ mọ́ bọ́lọ́run ọba ṣe jẹ́ pò ń lọ́ba tó dá wa ó náà tún lọ́ba tí ń kíyèsí wa wàkíìlù ni ọlọ́run ọba kódà ọlọ́run ọba òfin ròyìn ẹrù yẹn ànábì ọlọ́ni àrùn rẹ̀ ànábì àṣọ ní wakil wà má àrísàlẹ̀ lásìtà àlẹ́yìn bí wakil o ṣe wakil ọwà bẹ́ẹ̀ lásìtà aléyìnbí mọ̀sọ́ẹ́tìr ti wàkíl wà máa sálínà ka aléyìn wàkílá bọ́lá wọn sì sọ yẹn wà máa ka aléyìn wàkílá àárín rẹ̀ ànábì lẹ́ni tí ó wà máa sọ wọn lẹ́ni tí ó máa kíyèsí wọn kiri ṣe wáàsí ní tiẹ̀ láàfin máa ń sọ pé ẹni tá a ṣe wáàsí fún pọ́tí mú mọ̀ ó wá jáde nínú mọ́lá ó sì bọ́ tani lọ́ọ́ mutí kò sí àwọn òní lọ́ọ́ bá ń bẹ̀ kódà á kọjá lẹ́gbẹ̀ẹ́ torípa ti sọ fún wọ́n ti mú mọ̀ dá ṣùgbọ́n lọ́wọ́ ọba lòun ọlọ́run ọba òun wàkílù lòun òun lòun dá wa òun lòun sì ń kíyèsí wa òun tọpinpin tá à ń ṣe òun wo tá à ń ṣe níṣẹ́jú síṣẹ́jú láàárọ̀ gbogbo tá à ń ṣe lòun rí lọ́sán in tá àfọ̀sán ṣe lòun rí lóòrùn tá à ń fòrùn ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run ọba rí wa huwa ala kulli wàkílù ń bẹ ay hafiz gbogbo nǹkan ọlọ́run bá ń kíyèsí kò sí kan tó kọjá níwájú ọlọ́run tọ́lọ́run bó kíyèsí ẹ̀rí páwọn masáìl tá ń gbé ẹ̀wò masáìlú àkídà ni ìgbà tọ́lọ́wọ́n bá sọ ìròyìn rùbùbíyà torí pé rùbùbíyà irinṣẹ́ ló jẹ́ fún wa láti gbàgbọ́yé olùhíyà rùbùbíyà wàsílà ni kìí ṣe gáyà arùbùbíyà tú wàsílẹ̀tùn wàlùhíyà gáyà. kí ni túmọ̀ ń ta wí kágbà pọ́lọ̀ wọn ọba ló dá sánmà kágbà pọ́lọ̀ wọn ọba òun ló ń ṣe ìjẹ́ ìmú fún wa kánígbà pọ́lọ̀ wọn ọba ní ń pààyàn kánígbà pọ́lọ̀ wọn ọba ní ń jiyàn kánígbà pọ́lọ̀ wọn ọba ní ń dáàbò bóyàn gbogbo ìgbàgbọ́ yẹn kò tí ì sọ wá di mùmíní kí gbàgbọ́ yẹn tó nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run ó dìgbà tí gbàgbọ́ yẹn bá jẹ́ atọ́kùn wa láti lè máa sin ọlọ́run nìkan ìdí nìyẹn tá a fi sọ pé àrùbùbíyà wàsílà wàlúhíyà gáyà kí gbogbo ìgbàgbọ́ tá a wà láàánú ẹ tó bá ti jẹ́ atọ́kùn wa láti lè mọ̀ pọ́lọ́ nìkan ló yẹ ká máa sìn ìgbà yẹn náà la tó jẹ́ mùmíní torí pé tẹ bá bi ìyá tí ó jẹ́ ìyá Ọ̀ṣun léèrè pé ta ló dá ọ yóò lọ́lọ́ ni abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá bi léèrè pé ta ló dá sánmọ̀ kò ní sọ pọ́sùn ni bẹ́ẹ̀ bá sọ pé ta ló dálẹ̀ kò ní sọ pé Ọbàtálá ló dálẹ̀ yóò sọ wípé Ọlọ́run Elédùmarè òun ló dá gbogbo rùbùbíyà tó wá gbọ́ yóò ń jẹ̀mọ́ sótórí ẹ̀ wá sin Ọlọ́run ọ̀hún ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n jẹ́ kó yé wa pé arububiyya wasilatun lil uluhiyya pẹ̀lú àwọn ọba náà fi sọ nípa àwọn kẹfẹ́ nínú Qur'an ọlọ́ọ̀ni wala in sa'altahum man khalaqa as-samawati wal ard la yaqulunna Allah ọlọ́run ní tẹ́ bá bi àwọn kèfèrí léèrè àwọn ọ̀sẹ̀ bọ́ igbe ta ló dá sánmà àti ilẹ̀ ẹ̀kan náà ni wọ́n sọ òun ni Allah èdè tá a ti kíyèsí ó náà ni bàbá tó bí ànábì sallallahu alaihi wasallam jama kí lorúkọ ẹ̀ Abdullah ẹ fi mọ̀ páwọn ẹlẹ́bọ wọn mọ gbólóhùn Allah wọn mẹ́ntí ń jẹ́ bẹ́ẹ̀ kódà nínú àṣà Yorùbá náà nínú àṣà àti àṣà àbọ̀rìṣà nílẹ̀ yorùbá yorùbá mọ̀ ìyàtọ̀ láàrin ọlọ́run elédùmarè àtàwọn ọbàtálá àwọn ṣàngó wọ́n mọ̀ ìyàtọ̀ papọ̀ wọ́n mọ̀ kó yàtọ̀ ẹnìkan ní elédùmarè pé odù ọmọ àrè tí yorùbá bá léèyàn rìnrìn àrè ó náà nìkéèyàn tí ò yéèyàn máa ọba tá a tú ojú rẹ̀ títí títí tí tí ò wá yé wa ó wá ń jẹ lédu ọmọ rẹ̀ ìyẹn tó lọ́pọ̀ àwọn náà mọ̀ pé ọ̀nìkan bẹ tó yàtọ̀ sí Ṣàngó ẹnì wọ́n gbà pé àwọn Ṣàngó ìwọ lògún ìwọ lọ́bàtálá ni wọ́n àwọn náà gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbàgbọ́ tó wọ́n gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ ṣé wọ́n sin lọ́wọ́ bá yẹn ìdí nìyẹn tí wọ́n fi jẹ́ kèfèrí bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni tó bá wọn pọ́ lọ́wọ́ bá ń bẹ ọlọ́run ló dá sánmà ọlọ́run ló dálẹ̀ ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run lòun ń sìn kèfèrí náà ni láàfi máa ń sọ pé ká máa ṣe wáàsí kó má jẹ́ pé rúbùbíyà nìkan láà máa sọ ẹ ọlọ́run ọba ló dá sánmà ọlọ́run ọba ló dálẹ̀ gbogbo èèyàn náà mọ̀ yẹn ẹ ọ̀bẹ ò lè dágé nǹkan ẹ ọlọ́run ní máa lójó gé gbogbo èèyàn náà mọ̀ ṣùgbọ́n gbogbo ń ta mọ̀ yẹn ó dìgbà tó bá jẹ́ atọ́kùn wa láti máa sin ọlọ́run ọba yẹn lóun nìkan وما أمروا إلا ليعبدوا إلها واحدا وما أمروا إلا ليعبدوا إلها واحدا وما ọlọ́run ṣe nọ́fíù wàmá umiru ilá lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ bàlágà wọ́n ń pè yẹn ní alkọ́sùrù àbíkan pé ní uslubu lahasiri ó náà ni ká sọ pé nǹkan kan ò sí ká wá tún fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ nínú àwọn ìgbàgbọ́rọ̀ kalẹ̀ nínú èdè ni tó sì lóyún ìtumọ̀ tó pọ̀ lápèjúwe tó súnmọ́ kéèyàn sọ wípé gbogbo ẹni tí ó bá ti dákẹ́kọ̀ọ́ kó wọlé kó máa jẹun ẹ rí wípé ọ̀rọ̀ kan nìyẹn gbogbo ẹni tó bá ti já kẹ́kọ̀ọ́ kó wọlé kó máa jẹun ọ̀tọ̀ ni wípé ẹnìkan ò gbúdọ̀ jẹun níbí àyàfi akẹ́kọ̀ọ́ nìkan ẹ rí pé yùn ó lọ́rìn ju tà kọ́kọ́ lọ gbogbo ẹni tó bá ti wọlé lákẹ́kọ̀ọ́ kó máa jẹun ẹlòmílẹ̀ ah, ẹgbẹ́ ẹbí mi náà wà kàn bẹ́ẹ̀ kí náà yọ̀yá akẹ́kọ̀ọ́ mi lè fún ọ bẹ́ẹ̀ owó ìsakẹ́kọ̀ọ́ ìwọ náà gbà ń bẹ̀ síbí mi ti rí tèmi ṣùgbọ́n tí wọ́n bá lè sọ wípé ẹnikẹ́ni kò gbúdọ̀ jẹun níbí afákẹ́kọ̀ọ́ ìwọ tó o ní tí bàbá rẹ̀ bá ò gbúdọ̀ fún bàbá ẹ̀ jẹ́mẹ̀ torí pé sígà yẹn bó ṣe wá kò fààyè nǹkan yẹn lẹ̀ ó ti jẹ́ kọ́rọ̀ yóò wà maqsurun ala bọ́lá ń ṣe wá máa ń sọ̀rọ̀ rẹ̀ nìyẹn ẹ mọ̀ gbogbo la ilaha illa hu ó ṣe láà ó ṣe náfíù ìlà ó ṣe ìthbat kọ́rọ̀ yìí ó lè jẹ́ kó yé wa pé ẹnìkan kò gbúdọ̀ wọ́bẹ̀ ìntọ́ bá wá lẹ́yìn ló ní nǹkan la hu hu nìkan ọlọ́run nìkan ló ní ìbádà ọlọ́run sọ bẹ́ẹ̀ náà láàyè míì a'udhu ọlọ́run wa qada rabbuka alla ta'budu taabudu ta'budu tọ́lá bá ti ń sọ̀rọ̀ nípa tó ṣe tí kì í fẹ́ kó papọ̀ pàápàá jùlọ ọ̀rọ̀ ọjọ́sìn ọlọ́run ó ṣe ní anafiyu wal ithbat náà lọ́lọ́wọ́ bá sọ pé wà máa umiru illa liya'budu ilahan wahida gbogbo tí ń jẹ́jọ́sìn ọlọ́run láà ní ìdí ẹ̀ lọ́dọ̀ yín ìlà a ò pa yín láṣẹ nǹkan kan àyàfi kẹ́ ẹ sin ọlọ́run nìkan. láàyè mi ọlọ́ni wa máa umiru illa liya'budullaha mukhlisina lahu-d-din. wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-d-din. ọlọ́ni a kò pa yín láṣẹ nǹkan kan àyàfi kẹ́ máa sin ọlọ́run ọba yín mukhlisin ala ẹ̀sìjọ́sìn yẹn ó gbúdọ̀ ní ìkíláàsì nínú ká ṣe nítorí tọ́lọ́run ọba nìkan ó gbúdọ̀ wà nú ẹ̀ a jẹ́ pé ìjọsìn tí ò bá ti nítorí tọ́lọ́run nìkan nú lọ́dọ̀ tọ́lọ́run kì í ṣe ìjọsìn ló fi jẹ́ pé bó ti wulẹ̀ kéèyàn ó fara rẹ̀ fọ́lọ́run bọ́lọ́run bá ti yẹ iṣẹ́ yẹn wò nǹkan méjì lọ́lọ́run ó wò kó tó gbaṣẹ́ àkọ́kọ́ nú ẹ̀ ọlọ́run yóò wo al àníyàn tó fi ṣe ṣé torí tọ́lọ́ ni àbí torí èèyàn ẹlẹ́ẹ̀kejì yóò wá o pé ṣé bá a ṣe ni o ṣe náà ló ṣe ṣe nǹkan méjèèjì yẹn tó bá ti wà níbi iṣẹ́ ọlọ́run ti ṣe tán àti gbaṣẹ́ náà ṣùgbọ́n tí kan bá ṣàfẹ́kù bá a bá ṣàfẹ́kù ọ̀kan nínú méjì ọlọ́run ò ní gbà ẹja fi àpéjúwe tó jẹ́ ó súnmọ́ èèyàn fẹ́ kírun jàmá pẹ̀lú àníyàn tọ́lọ́run ó wá fẹ́ ká sùn bá ó fi kí mẹ́wàá rákà mẹ́wàá àníyàn rẹ̀ sì dáa jẹ̀mọ́ sọ́lọ̀ ọgbà ọlọ́run ò ní torí ẹ̀ bá ayọ̀ méjì ń bẹ̀ <laughs> ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé méjì náà ló kí ṣùgbọ́n náà àníyàn rẹ̀ àjẹ́ wa kírun ká yóò gbà kán mọ̀ páwọn tó mọ̀ ọ̀run kí wà ọlọ́run ti rá níyàn rẹ̀ kódà kó kí gẹ́lẹ́ bá nàbí ṣe ń kí ọlọ́run ò ní gbà á méjèèjì yẹn kan mójútó nínú gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì láwọn èèyàn kan ń bẹ wọ́n ṣòfò gbogbo ń tẹ èèyàn máa ń ṣe láyé tá a fi dọmọ lọ́lọ́run fún wọn ṣe àmọ́ látara wípé al ó kúrò níbi iṣẹ́ náà náà fi dọmọ náà ẹni àkọ́kọ́ onímọ̀ ìmọ̀ ibùháyà àwọn èèyàn ṣàǹfààní níbi ìmọ̀ ohun tó bùháyà tó bá wá dìjọ́ gbé dàlẹ̀ kìyàmá yóò ní rẹ ọlọ́run ọbọ̀ fún mi nímọ̀ mo sì lo ìmọ̀ ọ̀hún lójú ọ̀nà tọ́lọ ọlọ́run ọbọ̀ ní kàdábítà irọ́ ló pa ó lo ìmọ̀ nítorí kán lè pariwo rẹ po onímọ̀ wọ́n sì ti pariwo rẹ láyé ṣùgbọ́n lé ní kò sí nǹkan kan fasóhì bàbí ìlànà ọlọ́run ni ẹ dojú ẹ̀ bolẹ̀ ẹ wọ́ lọ́nu náà ṣùgbọ́n àwọn ọmọ nìyà máa sọ pé ah, ah, àfàìmọ́kù àwọn ilé ìmọ̀ níwájú jẹ́ náà náà fi sọ wípé nínú kọ́ídà wọ́n ní láyúdíhìlù ahadun láyúdíhìlù láyúdíhàlù ahadun nárọ̀ illa binas wà láyúdíhàlù ahadun jannata illa binas a lè sọ pé lágbájá tẹ̀rí ọmọ náà ni àfikárẹ́rì ìpọlọ̀ ń sọpọ̀ ọmọ náà ni ànábì sọpọ̀ ọmọ náà ni a sì gbúdọ̀ sọ wípé lágbájá yìí ọmọ àlìjẹ́nà ni àfi kárẹ̀rí pọ́lọ́wọ́n bá lọ́mọ àlìjẹ́nà ni kárẹ̀rí pé ànábì sọ pọ́mọ àlìjẹ́nà ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ní abubakar filijanna umaru filijanna aha ẹni wá lè gbà pé inú àlìjẹ́nà ni wọ́n ṣùgbọ́n ẹni tí ò bá sí àṣẹ bẹ́ẹ̀ lérí ẹ̀ bó ti wùlẹ̀ kéèyàn ó jẹ́ ní ire tó àmọ́ bẹ́ẹ̀ lọ́nìí àmọ́ nírẹ̀ ọlọ́run pẹ̀lú gbangba wa tá ọlọ́mọ̀jọ́ jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà afa kan fa ayé lẹ̀ lọ́dún kan wọn wá nìkẹ́ni kó ṣàdúrà ó wá nítọ́ abẹ́ lọ́hún ọlọ́wọ́n bá kó bá foríjì wọn gbogbo tí wọ́n kù sí ẹnìkan kan gba máìkì lọ́wọ́ ẹ̀ pé bọ́ọ̀ bá lẹ́kọ̀ọ́ ọmọ sí ṣàdúrà àwọn tó kú yìí ẹ̀yẹ tó àpò kí ni àwọn tí kọ́ ni wọ́n tó fa ayé lẹ̀ sẹ́wọ̀n pa àwọn èèyàn máa tayọ àlà nínú ọ̀rọ̀ ẹni ẹni ọ̀yẹ́ mú ẹ̀kí wọn gbà náà pé tọ́ àwọn tí wọ́n kú yìí tọ́ ọlọ́run ìwọ ló ti máa yé wọn <laughs> ọlọ́run bá a fún wọn sáyẹn ọba gbàgbẹ́ pé tó ọba máa dúà sí i àìlẹ́kọ̀ọ́ nìyẹn bó ti wùlẹ̀ kó jẹ́ ní ire tó ẹwà kún ọ ní àlìjẹ́nà ní tààrà a lè sọ bẹ́ẹ̀ a mọ̀ bẹ̀ lọ́n kọ́lọ́n kó bá wa ṣe ní ọmọ àlìjẹ́nà kọ́lọ́n ọba kó bá ìyẹn ní àkídà alìsúnà wàlìjàmá bẹ́ẹ̀ sì ni ẹnìkan ò lè kó wá ní ọmọ náà rí là kò lè sọ bẹ́ẹ̀ àfi tó bá ṣe pé ẹ̀rí tó sọ pọ́mọ kápẹ́ lọ́mọ ná tó bá fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀rí tó sọ pé kápẹ́ lọ́mọ ná tó bá fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ la tó lè pè bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ sọ́ra láti kàfárẹ̀ èèyàn pé kèfèrí la fi sọ lánàá pé tó bá fi lè mú wa mọ́ kírun lẹ́yìn èèyàn àti gbà pé kèfèrí lẹ́ni ìtumọ̀ ẹ̀ nìyẹn lóbi pé kò tó lè mọ́ kírun lẹ́yìn èèyàn ọ̀nà ó jìn you guys bẹ àfa ẹ ẹ máa ń dálejò lóhùn ẹ̀hẹ́n ẹ máa ń dálejò lóhùn kí ni bá àlejò sọ ọmọ tí òun àlejò wá rí ọ kírun lẹ́yìn ẹ̀ ma <laughs> kò tó kọ́ mọ́ bá wa lọ di ẹrù ẹlẹ́rù lérí kọ́ fati ẹ lọ́wọ́ dọ́gbẹ́jà kẹ́yàmà látara àdí eléyìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Àkúrẹ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí. Si, bẹ́ẹ̀ nìyẹn lè wà ń bí ẹni yẹn pè mí mi mẹ́ni yẹn ọ̀rọ̀ òun bó ṣe wá ní kí n sọ̀dájọ́ lérí ẹ̀ ó ní gbogbo àwọn làwọn wà ní gbogbo àwọn ti dúró báyìí yín táwọn fẹ́ ṣe àwọn fẹ́ gbọ́ lẹ́nu mi káwọn wá lè mọ̀ ìgbésẹ̀ táwọn ò gbé mo ní tọ́ ọ yẹ béèrè béèrè tẹ́fẹ́ béèrè gbàtà wá béèrè béèrè yẹn mi ì lè sọ pé náà mi ì lè sọ pé láà mo wá ní tó wà ń ni ní ẹjẹ́ ń tún bi àwọn èèyàn míì náà mo wá bi ní nàìjíríà ń bí mo béèrè lẹ́yìn odi àwọn àfáà mo tún béèrè dètírù ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ bó là ṣe sọ eléyìí bàbá kan ní akírun ní tí máa kírun dáadáa tán sì nínú mọ́ṣáláṣí àárẹ̀ wá ṣe wọ́n nígbà tá àárẹ̀ ṣe ó lọ sílé ìwòsàn sẹ́mọ̀ kété ẹni tó bá ní typhoid bẹ́ẹ̀ ń tírìtì malaria dọ̀la kò ní lọ bí ṣe ń lọ wọ́n tà ń tírìtì malaria àìsàn yìí ò sá lọ ó sá ń wo mọ́lẹ̀ ṣùgbọ́n kò ní ọmọ rìn àwọn inú àwọn ọmọ rẹ̀ kan àwọn ti fọgbà àwọn èṣe mùsùlùmí inú àwọn àgbà ọmọ tó yẹ pé nínú àwọn tí wọ́n tún máa ń gbọ́ bùkátà yẹmọ pé ẹni tí ń gbọ́ bùkátà lẹ́nu lérí abẹ́rẹ́ lásẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ obìnrin táwọn ti lọ fẹ́ àwọn tí kì ṣe mùsùlùmí wọ́n bá dé wọ́n bá ní ọ̀gá olùṣọ́ àgùntàn lè jọ àwọn sọ pé wọ́n rí náà sí bàbá àwọn pé ayé ló ń ṣe wọ́n ní ká máa gbogbo àwọn fẹ́ ṣàdúrà àwọn mùsùlùmí wá ní bàbá táífọ́ọ̀dù ní í ṣe yìí ẹ ti lọ tírìtì táífọ́ọ̀dù kó kúrò bẹ́ẹ̀ bàbá yẹn wá ní pé ah, òun ti gbọ́ ẹdùn wọn lọ wo tí wọ́n wí wọn òun ò fi rún òun lẹ̀ o ṣùgbọ́n àwọn ìnáà ní tọ́jú òun kan níbi tó yé máa bàbá yìí bá lọ ìgbà tó dáa ọjọ́ kejì táwọn èèyàn yìí káwọn ojú ẹ lọ béèrè bí bàbá ibi ẹ lọ lánàá wọ́n bá àwọn èèyàn tán sọrí kọ́ ńbẹ ibẹ̀ ni bàbá tán sí ibẹ̀ náà ló tán sí wọ́n wá ní àwọn tí wọ́n gbé wọn tí wọ́n gbé bàbá lọ́ọ̀dọ̀ wọn wá ní pẹ́tọ̀ ẹ máa gbé lọ́ọ̀dọ̀ àwọn ìjọ rẹ̀ sẹ́wọ̀n pé ọmọ ni christian bàbá yín mùsùlùmí ni ẹ máa gbé lọ nígbà wọn wá gbé délé wọn bá pe àwọn jẹ̀mọ́ mọ́sáàsì ibẹ̀ ni wọ́n wá wà wá ní ṣé mùsùlùmí láàpẹ́ ní ká lè kírun sí la àbí kèfìrí láàpẹ́ kí n sọ dájọ́ àwọn wà ń bẹ̀ báyìí àwọn fẹ́ decide jẹ̀mọ́ sẹ́ẹ̀rí pé ọlágbára tí ń bá lọ ní kèfèrí ni tí ó bá jẹ́ kèfèrí lọ́dọ̀ lọ ń kọ́ mọ́ wá ní ẹfún mi lásìkò wọ́n kíákíákíá bẹ̀rẹ̀ ah, kọ̀ jẹ́ dandan kí ó ṣe pé mi ló bí so ti tó bá jẹ́ ní kíákíá bí ẹlòmíì léèrè lọ́bi jẹ́ pé yẹn gbọ́dọ̀ máa sọ́ra bó ṣe ta wọ́n lára síná ṣe béèrè mo ṣe wá wo masala yẹn mo wá ṣe mo ṣe tẹ̀gìzí masala yẹn sọ́nà bíi márùn wípé àkọ́kọ́ náà ṣé kó kú sínú ilé ìjọsìn wọn yẹn lọ́sọ́ di kèfèrí ni àbókó mọ̀ lápèjúwe ara ẹnìkan ò yá ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hospital mi ń bẹ àwọn chọ́ọ̀chì ni wọ́n ní christian ni wọ́n lọ hospital tó dẹ̀ jẹ́ pé inú ọgbà ilé ìjọsìn wọn ní hospital yẹn wà irú àìsàn yẹn dẹ̀ ní bóyá ẹni tó jẹ́ specialist tó lè treat ìwòsàn yẹn kì í ṣe mùsùlùmí christian ni nínú gbogbo olú doctor yẹn òun ló lè mójútó àìsàn yẹn dókítà yẹn sì ní kóhun ó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ yọkọ̀ sí lórúkọ bàbá lórúkọ ọmọ gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn tiẹ̀ wọ́n wá ní àìsàn tí ń ṣe yìí ibẹ̀ yẹn náà lè gbé yín lọ dókítà tó mọ̀ ń pa rẹ̀ ibi tó wà nìyẹn ẹnìyẹn wá lọ bẹ̀ nígbà tó wá débẹ̀ wọ́n ń tìrì tiẹ̀ lọ́wọ́ ọba balki ama ń bẹ̀ kódà wọ́n níbi dájú ń tìrì tiẹ̀ báyà pásítọ̀ yẹn báyà nìyẹn náà báyà pásítọ̀ tún ni dókítà yẹn ó wá ní wọnú chọ́ọ̀chì kó wọ́n sáré àtẹ́ǹdì sí bàtà gbé wọnú masala ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ẹ wá gbé nǹkan yín kì í ṣe tiwa masala kejì nìyẹn masala ẹlẹ́ẹ̀kẹta ni pé bàbá ọ̀rọ̀ tí bàbá yẹn sọ wípé mi ò fẹ̀sìn mi lẹ̀ ẹ ṣáàjẹ̀ ń tiẹ̀ lọ kí n lọ gbọ́ nǹkan tí wọ́n fẹ́ wí masala kan tún nìyẹn mo wá nítọ̀ bẹ́ẹ̀ mi ṣe wò ó ká lè dúró níwọ̀ntúnwọ̀nsì a ní bùkátà sẹ́ni tó wà ń bẹ̀ nígbà tí wọ́n gbé débẹ̀ so sọ wípé òun fẹ́ sìn sílẹ̀ kí làwọn gbólóhùn tó sọ kọ́dọ̀ lè jẹ́ kí wọ́n ti lé wọ́n lè má sọ nǹkan kan kó dákẹ́ illa man ukra wa qalbuhu mutma'innun bil iman mun amruhu ila Allah in tẹ́mi ó sọ fún yín ni wípé ẹ̀yin tẹ́ jẹ́ màámù àgbà níbẹ̀ ẹ má kírun sí la ẹni káwọn èèyàn tí wọ́n tí wọ́n ò níbò ní mọ́tálásí kí wọ́n kírun kó lè jẹ́ kọ́ fáwọn mùsùlùmí míì tí wọ́n jẹ́ aláàbò àgbọ́yé ṣùgbọ́n ta kí sí láhun àti ṣe ojúṣe torí wípé la nukaffiru ahadan illa bil in ta dúró lé lórí ìpìlẹ̀ rẹ̀ ni pé mùsùlùmí èyí tó dájú ṣùgbọ́n kó ti di kèfèrí ṣákù sí wà ń bẹ̀ kò sí ẹ̀kín mo ti wá ṣàlàyé bẹ́ẹ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ èyí ń fi wá lọ́kàn balẹ̀ ju wípé kó àdìlọ́ ọjọ́ gbẹ̀ndàlẹ̀ kì í àmọ́ ọlọ́run sọ pé mùsùlùmí kú èé ṣe tẹ́ kírun sí la bàbá wa kírun sí la tó bá yẹ pé ìṣìyà àdùn tá a ṣe fa àkàtọ́ à tá a bá ṣàṣìṣe fàlànà ajrun wahid alẹ́sàn kan èyí ń sì kó fúyẹ́ látara àdí eléyìí ẹ jẹ́ ká wò ó bẹ́ẹ̀ mo wá ní bí mo ṣe gbóhùn gbogbo àwọn tí mo wá pè nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tá a lè tọ́ka sí lóní mímọ̀ lólèdè wa ta wà àti níta gbogbo wọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ṣàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ àdájọ́ tí ọkọ̀ jáde ni pé ah, àìmọ́kìrì sílá kẹfẹ́rí ni nígbà wa sọ bẹ́ẹ̀ tàbí kọ́ọ̀lù kan ṣe wọlé nìyẹn pé tọ́ wọ́n lẹ́yìn lẹ́ gí fún fatuwa sí kẹfẹ́rí la ẹrù jọjọ́ gbìyànjú kìyàmọ̀ mo ní kìí ṣe kèfèrí ká lè sọ pé kèfèrí léyàn ibi tó kú sí kọ́lọ́sọ́ di kèfèrí kí ni state mind ẹ̀ níbẹ̀ wà ní àwọn ah, òru lọ bá àmúra èyí kàn sọ̀rọ̀ gbà báyìí so ti mo ní kódà mo ti ní lẹ́mìí pé tí wàhálà ń bá ti fẹ́ pọ̀ jù nǹkan pé gbogbo àwọn tí mo wá pè bíi márùn náà ìdájọ́ báyìí kílẹ̀ wọn ah, báwọn náà ṣe wúrí mo tún wá pè ìta mo pè Saudi mo pè Misra ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa bí wọ́n ti sọ náà nìyẹn sùmọ́ tó bá yẹ pa àwọn ọ̀dọ́ oníwàràǹwara ìdájọ́ kèfèrí náà bó tilẹ̀ jẹ́ wípé a tún encourage irú nǹkan bẹ́ẹ̀ láàfin ni kí mọ̀ọ́mú àgbà ó mọ kírun kó lè máa jẹ́ kàn wá sí wá sí lérí ọ̀rọ̀ yẹn tí wọ́n bá dénú mọ́ṣáláṣí látara àdí eléyìí kí ni ibi tá a ti lọ kí la fẹ́ mú jáde ń bẹ̀ ó náà ní ká sọ̀ra àmọ́ ibi tá a tàn sí kéyìn ó sọ̀ra bọ a lè sọ pé kàn sáré kọjá ń bẹ̀ ká tàn síbẹ̀ ọ̀rọ̀ wọ́n wàá múrù jù lọ́wọ́ ṣé mùsùlùmí la pè àbí kì gbà ya rẹ̀ pẹ́pẹ́ mi tiẹ̀ náà ti nígbàgbọ́ báyìí wọ́n ti sọ kó kọ́kọ́ sọ pé òun ò jẹ́ mùsùlùmí káwọn tó wò tó sì ti sọ bẹ́ẹ̀ táwọn ò sì mọ̀ ìdí nìyẹn tọ́lọ́ wọn bá fi kì wá nílọ̀ pé ká jìnnà sẹ́bọ̀ kọ́lé kókó lè ṣe fún abudu àkúrẹ́ àkúrẹ́ lọ́rọ̀ tí mo ń sọ yìí ti ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá ilọ̀ bá tó dá gbogbo nǹkan pátápátá òun nìkan náà ni ẹ mọ̀ pa nǹkan kan pọ̀ mọ́ orúkọ ọlọ́run ọba yìí pátá ọba tó ń kíyèsẹ́ nìkọ̀ọ̀kan wa ni orí wa ó mọ ìrìn ẹsẹ̀ wa ó mẹ̀rọ ọkàn wa kò sí kankan tó pamọ́ sọ́lọ́run ọba níbẹ̀ abẹ́kùnrin rẹ̀ ṣe é ìròyìn ọlọ́run ọba nìyẹn abẹ́lọ́run ọba ní tóbi ẹ̀ kọ́lọ́run kó máa kíyèsí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run mọ̀jà lẹ́bọ̀ lẹ́rù pàdé ọlọ́run gbogbo tá a bá fà ìmọ̀ kan ṣe ọlọ́run ṣe ń rọrùn fún wa láti lè túbá rahmatika ya rahman rahimin wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama wa bẹ́yàn bá máa ń ronú lérí ayé àyẹn púpọ̀ kò sí ẹ̀yìn kan tẹ́nìkan lè yìn ọ́ tó lè mú fún ẹ ọlọ́run sọ́nà al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim huwa alladhi ja'alakum khala'ifa fil ard wa rafa'a ba'dakum fawqa ba'di darajatin liyabluwakum fima atakum ọlọ́run ní àwa ẹ jùra yín lọ níbi bíbí ẹ jùra yín lọ nínú arísìkí ẹ jùra yín lọ nípò ṣùgbọ́n gbogbo bá a ṣe ṣe yẹn lè yàbìlú wa kó fìmà àtàkùn àdánwò ló jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yìí so kí lèyìn á fẹ́ máa dunú sí àdánwò ni ẹnìkan ọba àmọ́ yìnyàn gbà pé àdánwò ni tí yìnyàn lé lórí yẹn àdánwò so bẹ́yàn bá ti níyẹn lẹ́mìí kódà nínú ṣe sí àwọn sálàf bẹ́yàn bá ti yìn wọ́n jù wọ́n dẹ̀ pẹ̀lú ẹni ẹni pé ṣe bí n tó mọ̀ ń pa mi lọ ń sọ èyí tó mọ̀ ń kọ́ èyí òògùn ekùn náà mọ̀ nù ohun tó ń yìn òun mọ́ra òun so èyàn gbọ́dọ̀ gbé yẹn lẹ́nu bó tilẹ̀ jẹ́ wípé ọlọ́run máa fi ẹyin ẹni dáadáa sórí àwọn ahọ́n àwọn ẹni rí wọn ó máa sọ dáadáa nípa rẹ̀ anabi sallallahu alayhi wa ní ìyẹn gẹ́gẹ́ bí èèyàn nípa àtọ́lọ́run fẹ́ ṣe fún lálùkìyàmá ìdí nìjọ fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam nígbà tẹ́nìkan fa ilé àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní sọ dáadáa dáadáa dáadáa ń pẹ́ anabi ní wajabat antum shuhadahu la fil ard ẹ̀yin lẹ́lẹ́rìí ọlọ́run lórílẹ̀ nínú ẹgbà wa hadith mi anabi nílé ayé ò ní parẹ́ tẹ́nìkọ̀ọ̀kan yín tẹ́ fi máa fúnra ara yín tọ́ka ẹni tí ó wà lìjẹ́nà ẹni tí ó wọ̀ náà ẹlòmíì ń bẹ láyé tá a wà gbogbo bí tẹ́ bá dé láyé àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ ẹ̀ láì dáa ẹ wà mọ̀ pé ah àti ẹ̀gbọ́n ṣe tó bá lọ sí èèyàn bí àwọn bíi náà kò síbi kan kì í ṣe èèyàn rẹ̀ bóde bíi ẹni burú ni ẹlòmíì sì ń bẹ àwọn èèyàn ò fojú rí báyìí rí wọn àyàn dáadáa lágbájá wa ja'ala lahu qabulan fil so gbogbo ẹ wọnú ara wọn ni ọlọ́run máa ń ṣe ńgbà mi yóò fi dáadáa ẹnìkan sórí ahọ́n àwọn èèyàn ṣùgbọ́n gbogbo ti wulẹ̀ kórí kí yẹn mọ́ dìsífò nínú àwọn sálàf ó ń báwọn èèyàn sọ̀rọ̀ kódà wọn lòun fẹ́ẹ̀ lẹni tí gbogbo èèyàn mọ̀ sẹ́ni dáadáa ó wá ń sọ fáwọn èèyàn pé kán bò ń tọrọ òun ríra àwọn lẹ́ni tó burú jù kọ́lọ̀ kó tún ṣe ẹni ẹ wá lóun ṣe mọ̀ òun wá tara rẹ̀ gba wáàsí pé njúwọ̀ bí lọ́pọ̀ wọlé ní burúkú kó wá ní kóhun ṣe Imam Ahmad bin Hanbal rahimahullah ẹnìkan lọ bá yẹ pé kó bóun ṣàdúrà fún yẹ òun yẹ òun bẹ lórí àárẹ̀ ó dùbú lẹ́sàn láàfin mu jáde bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú àdùnáwò bi àtàwásọ̀lù bi du'a rajuli salih èèyàn lè wọ ẹni rẹ pé ẹ̀bẹ̀ lọ́hùn fún mi ẹ bá mi ṣàdúrà báyìí kò sí láì fi mẹ́ ẹni ẹ lọ bá Imam Ahmad bin Hanbal pèrè àmọ́ yóò hun ó ti jókòó kò lè àìsàn ti dá gúnlẹ̀ bóun bẹ́ẹ̀ lọ́n pọ́ lọ́wọ́n ọba kó fún un lálàáfíà ó ṣe tawassul pẹ̀lú du'a rajul salih èyí tí Imam Ahmad bin Hanbal sọ ni pé ah nahnu ahwaju ila du'a min ummik àwa tó wòye àwa la nídìí àdúrà jù yára lọ àwa ní ẹ̀ máa ṣàdúrà fún un ẹni yẹn inú rẹ̀ bàjẹ́ ọba kúrò ń bẹ ẹni ẹni kí ló dé ní à ẹni tẹ́ a ní ọbẹ̀ lọ́hùn fa owó ẹ̀gbọ́n tó sọ ni ẹni ẹni à bó o ṣe lọ́hùn o ti bẹ̀ lọ́hùn ọ̀fẹ́ kó o rí òun gẹ́gẹ́ bí nǹkan o ti bẹ̀ lọ́hùn ẹni yẹn nígbà tó òun fi délé ìyá òun rìn pàdé òun ni kọ̀dọ̀lá kò di ọ̀la ìyá rẹ̀ rìn pàdé ẹ̀ ẹni tó ti wà mùkàádà ìṣirínà sànà twenty years òdìdé lórí àìsàn ó rìn pàdé ẹ̀ ni bóòlù òun ò ṣe pé ṣe mọ̀ pé ń sìn kò lè lọ bá òun ò ṣe kankan so ẹni tó bá fẹ́ máa jẹ́ rúbà náà kó náà máa kọ́ sí amadu bin abakpe kí ni à ìbáwọ̀ ara fún ọ àtúgbà lọ́wọ́ ẹ̀ ó ṣe àárẹ̀ gbogbo ayé ọgbọ̀ èyí ó ti so kọ́lọ̀ kó kún wa lọ́wọ́ àwọn àfáà dáadáa tán bá fọ ayé lé àwọn èèyàn mọ́ ti tàn wọ́n sọ dáadáa nípa wọn wọ́n sọ dáadáa nípa wọn so ṣùgbọ́n ìwọ ni kò kíyè sára bọ́n bá ti ń rí ibi dáadáa rẹ ibi tí wọ́n kù sí ni kò máa wò ibi tó kù sí o ni kò máa wò yálà olówó ni òun ṣe dáadáa ni ọjọ́ èèyàn táwọn èèyàn ròyìn dáadáa kéèyàn máa wò sí ibi tó ń kù sí ká sọ́ra fún ìmọ̀ pé èèyàn ní kèfèrí ní tó lágbára bó jẹ́ pé ní tó gbajúmọ̀ ń sìn ẹ́ ní tó gbajúmọ̀ ẹlòmíràn lágbájá tó láàlẹ̀ mùsùlùmí ní làánà nílànà ọlọ́run kó kọ́ sàánú wọn ká sọ́ra àti pèèyàn ní kèfèrí ẹni tí ṣèṣì ẹ̀ bá rú wa lójú ká bá lò lérí ìyìn tó clear sí wa nínú àlámọ̀rí ẹ̀ èyí tí ó bá ti clear sí wa ká mọ́ kẹnu bọ́bẹ̀ kí lọ́ọ́ mọ̀ nípa mi ò mọ̀ nǹkan kan nípa ẹ̀ ṣùgbọ́n ìtọ́ bá dán ọ lójú báyìí kéèyàn sọ ẹnìkan àwọn èèyàn máa ń sọ àwọn kankan nípa ẹni yẹn mo ní èmi ò mọ̀ nǹkan kan nípa ẹ̀ mo mọ̀ sí mùsùlùmí ẹni yẹn mo wá lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan ó wá ní kan kò mọ̀ pé mi ni mo ń kọjá lọ mo yọ̀dọ̀ ó wá ní kí wọ́n mo ṣe wọlé <laughs> bí ilé òòsà báyìí ebi aṣọ pupa kan wọ́n ń tọ́pọ̀ sí gbogbo ẹ̀ bí kíní odù fa eh, obìnrin kan ló gbé lẹ́sẹ̀ òun náà wọ bọ́ọ̀sì àáfà bó ṣe ní subhanallah bó ṣe kò mọ̀ pé <laughs> ọba àwọn ọmọ akẹ́lẹ̀ pé ah, ah, oh, ah. wọ́n mọ̀ tí ó sọ pé kí ni ọba ní ẹdún àìsàn jẹ máa lọ ẹni kọ́dà mi ò kò sí fún mi kí n bá sọ pé ẹni báyìí lẹ́ni ẹ kò sí ni mo fẹ́ fi yẹn ṣe ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí mo padà wá sọ pé èmi ò mọ̀ pé ẹ máa ń ṣe nǹkan báyìí ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ fẹ́ jí kí n mọ̀ ẹ lọ jáwọ́ mbẹ̀ o èyí tẹ̀ ń ṣe yẹn tẹ́ ẹ bá jáwọ́ mbẹ̀ bẹ́ẹ̀ bá ba déwájú ọlọ́run wàhálà ni iná náà yọ lẹ́mi o <laughs> mo ní mọ̀lẹ́mi tẹ́mi bá mọ̀ gan mi ní wọlé mo ní wíwọ́ pé pàtàkì ẹni pé kí n wọlé ó jẹ́ mi náà ó jẹ́ mi náà wọlé a sì torí ẹ̀ wá gbé wá sí kàtà tí ẹ̀rí lágbájá kíní gangan kan àárí àtúnṣe só ti wá báyìí kọ́lọ̀n wọlá àti tóbi rẹ̀ kí kó ṣàánú wa èyí tó bá dá wa lójú ń pè yàn káfí bá lò èyí tó bá rú wa lójú ká má kẹnu bọ́bẹ̀ bákan náà ẹni tí nígbà míì àsìkò oorun aago asìrì máa ń kọjá aago mẹ́rin dáadáa máa ń ṣẹlẹ̀ so ẹ jẹ́ ká gbìyànjú problem ta nílẹ̀ Yorùbá ni pé a ti fix a ti fi gbogbo àsìkò oorun wa a ti fi a ti lẹ́pa pẹ̀lú aago kíní yẹn sì ti rọrùn ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tàlásí wọn ó ti ra kíní yẹn bá sáwọ́dí wọn tàn sáwọ́dí bí àgbẹ̀ bá ti gbé bẹ́ẹ̀ yóò sọ iye àsìkò oorun lénìí yóò sọ yóò gbé jáde in tó dẹ̀ jẹ́ affect wa ni wípé ìmáàmù nìkan là á máa ń yàn ní mọ́sálásí àìyàn muadhin muadhin ọ̀rọ̀ pé àsìkò wo láàkírun ọwọ́ muadhin ló wà wíṣíwá ah, wáyé tẹ́fẹ́ á tètè pèrún báyìí ẹnu ẹnìkan ò gbá láti máa ágíù pẹ̀lú muhammed òun ló nímọ̀ nípa àsìkò òun bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ máa bọ̀ mọ́sáàsì ṣùgbọ́n kí nìyẹn fẹ́ sọ̀rọ̀ díẹ̀ iná èyí sí abẹ́gẹ́ ti báyìí tẹ́gbẹ́ náà máa ń rẹ́gúlà ní ẹgbọ̀n báyìí pé tẹ́ bá ti gbọ́ Allahu akbar Allahu akbar ẹgbọ̀n ètò ẹ̀ bá ń ṣe ẹ̀fílẹ̀ ìrun pípé ìtumọ̀ ẹ máa múra ẹ máa bọ̀ mọ́sáàsì ìkọ́ ọmọ nípa àti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn at least àsìkò sì gbúdọ̀ wà fún ẹnikẹ́ni bí tẹ́ bá wà kẹfìlẹ̀ dé mọ́tàsí iṣẹ́ ti muhazin olùpẹ̀rù ni pé kọ́ mọ gbogbo àsìkò tó bá ti pẹ̀rù báyìí àti mọ̀ pé àsìkò tó bọ́ sílé ní olópẹ̀rù iṣẹ́ ti ẹ̀ ni kó mọ mọ́nítọ̀ kìíní yẹn ṣùgbọ́n muhazinu <laughs> dàdá ni ntí dàdá ni mọ̀ síṣẹ́ òun kò ju Allahu Akbar Allahu Akbar kọ́ mọ ọ̀rán òun náà ló mọ̀ pé pé iṣẹ́ dàdá ni nìkan ni èwo ni ká mọ kírun òdi nínú mọ́sáàsì <laughs> bẹ́ẹ̀ sì ní iṣẹ́ dàda ni olórí iṣẹ́ rẹ̀ gan ni irú pípé kó sì máa àsìkò ìran torí pé tó bá ti sọ̀rọ̀ ni owó tó wá so kọ́lọ̀ kí kókún wa lọ́wọ́ ẹni tó jẹ́ ni fífẹ́ máa ń ṣe dáadáa gbogbo ìgbà táwọn èèyàn bá ti wá wà ń bẹ̀ bóyá máa ń tìláwà Kùránì táwọn èèyàn bá ti dé kò wá nífẹ̀ẹ́ tìláwà mọ́ pé kán mọ́ dàbẹ́ ni pé rìyáwó àwọn àfáà ní rìyáwó gan ni n tó ṣeun àníyàn tí wọ́n fi ń ṣe ti ẹni ṣe tọ́ọ̀nù ló fẹ́ dà ọ́ lágbòdà náà mọ́ ẹ ṣe tiẹ̀ tó bá wá sínú ẹ̀mí ẹ̀ sọ pé àwọn òṣùbìlà ẹ̀mí ṣe tán jẹ torí pé kò sẹ́ni tí ì ṣe ọmọ ṣe nǹkan mí gbà mí ṣètọ́ ni ọkàn gbèsè ọlẹ́mìgbà ìwọ náà ò rí bá ò rí bá lójú ẹsẹ̀ kò sí àwọn òṣùbìlà ẹ̀mí ṣe tán ọ̀rọ̀ jẹ so kíru ẹni yẹn kó mọ̀ fi ṣe eré yẹn lẹ̀ kó mọ̀ ṣe lọ kó kàn sí àwọn òṣùbìlà ẹ̀mí ṣe tán ọ̀rọ̀ jẹ kó ní kọ́ lọ́hún sọ̀ mbẹ́ bákan náà ẹni tí torí kọ́sùrù ṣé òun lè sọ pé torí pé òun fẹ́ kírun kọ́sùrù kó má kírun jàmá àbóhùn tiẹ̀ rí pé òun ò ṣe wàhálà ṣé òun lè máa dírun kù ẹ̀mẹ́jà á sì gbọ́ n ti ń jẹ́ ká dírun kù ni pé ìrìn àjò ó mú wàhálà lọ́wọ́ o kò mú wàhálà lọ́wọ́ torí pé tó bá pé wàhálà ní jẹ́ àṣẹ kọ́sùrù ẹni tí ń fọ́kúta nílé ó yẹ kóun náà ṣe kọ́sùrù torí pé ó lè rí wàhálà ju ẹni tó travel àbí ọlọ́yẹ yóò yí gbogbo onulé lọ bẹ̀rẹ̀ sí ní gbálátàárọ̀ ọ̀ká sọ síta ọ̀nfọ́ gbogbo ẹ̀ yóò ti rẹ̀ ọ́ tẹ́gbẹ́ wàhálà rírẹ̀ yẹn ni àbí ṣe kọ́sùrù ọ̀yẹ̀kẹ́ni yẹn náà ṣe kí o kó ṣe kọ́sùrù ṣùgbọ́n safar ìrìn àjò àmọ́ wá wà níbi kan ibi tó dé sí mọ́sáàsì wà tán kí jẹ̀mọ́ ọ̀wá ń kírun nínú yàrá torí kó lè kíkọ́ sí àìmọ̀kan ní dọ̀là lọ kírun pẹ̀lú wọn ní jẹ̀mọ́ ní kì í dẹ̀ ṣe pé kọ́ wá dé mọ́sálásí kọ́ wá lọ fẹ́ tí kò mọ́mù létí ah, àrùnkúnlá ẹ̀dàkùn ẹ̀bọ́ sẹ́yìn ẹ̀jẹ̀ kírun torí onírìnàjò nǹkan bẹ lára ẹ̀ níta lọ́nà ń ṣẹ́ <laughs> ah, ìwà aláìlẹ́kọ̀ọ́ ó máa ń ṣẹlẹ̀ o ìwà aláìlẹ́kọ̀ọ́ ó tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ikhwa brothers yóò lọ fẹ́ tí kò bàbá bàbá létí eh, ah, àrùnkúnlá onírìnàjò ni mí ẹ̀bọ́ sẹ́yìn ẹ̀jẹ̀ lídìí irun ta náà ń ṣe ìrìn àjò tó orí káàkiri tọ́ bàbá ń bá fínúfíndọ̀ wípé wá ṣáájú fún wa kọjọ ó wù ní kì í sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé bàbá yẹn ní òkìrin tó bá ti lè kírun lẹ́yìn ó ń lé ó kí pé àìmọ́bẹ̀ kí pé òun lójú àlọ́ máa dá kínú yàrá wá kí jàmọ́ àná so ti yé wọ́n ní ìmọ̀ tẹ́yẹn rìn ìmọ̀ yíyẹ nǹkan wo nǹkan àti ṣàlàyé ọ̀rọ̀ lórí eléyìí anabi sallallahu alayhi wa sallam ó kì wá nílọ nípa àwọn nǹkan bẹ́ẹ̀ ká jìnnà sí bákan náà ọ̀nà wo ni islam fi ilẹ̀ tá a fi lè ṣẹ́yún islam fún anígbà láàyè ká ṣẹ́yún o àyàfi tó bá ṣe pé ẹ̀mí ìyá yẹn lọ tí wọ́n bá mọ́mọ́ yẹn kúrò mbẹ́ ọ̀dà kọmọ yẹn lọ kẹ́mi yẹn ṣẹ́kù torí pé yóò bí mi àwọn situation báyẹn òní islam fífi àyẹ̀yẹ́ lẹ̀ tí ì báyìí pé critical condition bẹ́ẹ̀ kò sígbà láàyè ká ṣẹ́yún ọlọ́ọ̀fẹ́ ṣẹ́yún torí pé o tí ọmọ oṣù mélòó kan ló lóyún lé lórí àwọn èèyàn ń fi ọṣẹ ẹ̀yẹ ládùúgbò ọ̀dà ṣèbí kọ́mọ kan láti kú ni pa èyí tó wà ńlẹ̀ jẹ́ kí tinú ọ wáyé <laughs> àbí ṣèbí kí kan láti lọ ni èyí tó bí tó lóyún léhùn ó ṣe pa òun kó o jẹ́ kéyìí tí ń bọ̀ òun kò jọ wà ní tó bá rí pé ò lè pa yẹn ìbẹ́ mi ti ń bẹ lára èyí tó wà ńlẹ̀ òun náà ló wà léyìí tó wà nú gbogbo bó ṣe ní kó mọ̀ wá kó lọ́ọ̀ ní kó wá so ká jìnà sírú àwọn ìṣesí bẹ́ẹ̀ ẹni tó níyàwó méjì ìyàwó kan lára ìyàwó kan ó lómi lára ìkan kò lómi la ṣé déédéé ni kí ká máa ra sọ èyí tí ò lómi lára aṣọ ọ̀pá mẹ́ta ti tó ẹni tó sanra àwa ní déédéé lọ́lọ́run gbé o ọmọ bó ṣe manage ẹ̀ náà ni ẹlòmíì tí wọ́n máa ń bẹ ìyàwó mi ń bẹ tó pọ́ lọ́run dàbí rárá báyìí gbogbo jẹ̀lìbábù ẹ̀ gbogbo ẹ̀ pátá ti pa ló fi tọ́pa kan oṣù fẹ́ nìkan tó yẹ pé wọ́n lè yọ mẹ́wàá rẹ̀ ńbẹ̀ ọwá ní ọ̀pá kan náà ló dédé kì í pè ní dédé nìyẹn dédé ni tó tọ́ sí kó wá náà ń pè ní dédé ká má gbọ́ ọlọ́run ní jẹ́ alatif abdullatif lèèyàn jẹ́ wọ́n ní sáà wá lè gbé ìmọ̀ ẹ̀sọ́ latifa sí èsì pà ń so kọ ọlọ́run di abo rárá o àwọn èèyàn sábà máa ń béèrè irú béèrè ọ̀rọ̀ àìyé ni kéèyàn máa sọ bẹ́ẹ̀ alatif pẹ̀lú alifu alam olọ́lọ́ ẹ̀rì pé ti já alifu alam kúrò mbẹ́ ó di latifatu latifatu kì í ṣe ọlọ́run lẹ̀ ń rìn fáàsì ẹ̀ ń rìn fáàsì túmọ̀ ọ̀rọ̀ yẹn in tó dáa in tó rẹwà tọ́lọ̀ bá fẹ́ fi òòròyìn rẹ̀ ròyìn ẹrú ẹ̀ yóò já alifu alam kúrò mbẹ́ gbàtọ́lọ̀ ń sọ ní alukur'an lakọ́ni jẹ́ akọ́mọ́rọ́ sólómìnà fúnṣe kò máa sísun alẹ́ máa ní tún àrísun alẹ́kùn bẹ̀lẹ̀ mọ́ mẹ́mẹ́nà rọ ó fún rọ ẹ̀ kò sọ pé bìlì mú mi náà rọ ó tó bá ti lè fi alifu alams ọlọ́run nìyẹn ọlọ́run fẹ́ ròyìn ànábì ta ní jẹ́ arọ uf ọlọ́run ni arọhim a lè sọ ní latifa a lè sọ ní so ti yé báyìí kì í ṣe ó kọ ọlọ́run là ń rìn pa àti ìtumọ̀ nínú ìlú lárúbáwá òun ni ọmọbìnrin kan bẹ ńgbà tá a jọ wà ní ilé ẹ̀kọ́ latifa ló kọ rẹ̀ nígbà tí wàá rí màá ní latifa òun ìṣàwùsí yorùbá lòun gbogbo àwọn tẹ́jọ rí haúsá làwọn tí bá ti wàá rí màá mọ̀ sọ ma latifa yóò ní yóò ní kí mọ́kùnrin latifa mọ́ kí mọ́jú òun ṣe ṣíríkù oníṣègùn ni amatu latif òní nǹkan bẹ́ẹ̀ láàrin òun ni bàbá ni ṣé iye tí bàbá rẹ̀ sọ ọ́ bàbá rẹ̀ náà dẹ̀ tún jẹ́ bíi non academic staff ni bàbá ṣé ó kọ wo lẹ sọ latifa mọ sọ ọmọdé latifa ni ọjẹ òde mi ò ní mọ pẹ̀lú amatu latif ọlọmọ so àìmọ̀kan ni gbogbo àwọn nǹkan yẹn latifa tù à sọ pé alatifa so a lè sọ kò sí láì fún bẹ́ẹ̀ wọ́n lẹ́nìkan ní ẹni tó bá ti wẹ̀ tó fọṣẹ wẹ̀ kò ní ìdíkọ́ sàlùwàlá mọ́ àwọn ọ̀gbọ́yìn rí o lásọ̀ látá límọ̀lá olúwàlá ìtànàbí sọ nìyẹn so àfáà tó sì jìnnà lẹ́pọ̀ àfáà bọ́yá ẹ̀ sì gbọ́ so bẹ̀ẹ̀ tó bá yẹ kó bó ṣe sọ náà ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ bákan náà ẹni tí ó ń kírun tí ò ké súra àwọn méjì tá a máa ń ké lẹ́yìn táyì fi súra lé èèyàn wá fi súrà lé kò nídìí bàdí kankan ní tí bàbá yẹn sọ lọ́ráìtì èèyàn nídìí bàdí kankan lérí ẹ̀ so ti yé bó ti ẹ̀jẹ̀ pé nínú àwọn tíra mọ́síàbí ó ń bẹ ń bẹ màlìkíyà ṣùgbọ́n èyí tó lálàáfíà jù ń bẹ òun náà ni pé ìyẹn ò bí bàdí wallahu alam ẹni tí ó ń kírun tó yẹ pé bí ṣe ń kírun kò bó wọ ara ẹ̀ níkàtọ́wọ̀ gan-an gbogbo ìtàn rẹ̀ là ń wò ń ta ó tún wọ singlẹ́tì gbogbo ìtìká lọ ó tún dé face cap bọ́ọ̀ bá ti wọ mọ́sáàsì sálọ ọmọ kìtì ẹ̀ lọ́tọ̀ mọ́ lọ́jọ́ rẹ̀ <laughs> ẹ̀ mọ́jọ kó bá rùn torí pé òun ò níran torí pé kò bo sátúrò láwùrà káàbò òwò ara wa sheraton minṣoro ti sọ́ha ti sọ́la májẹ̀mú ló jẹ́ nínú májẹ̀mú ìlàlàáfíà so irun rẹ̀ ìlàlàáfíà bákan náà ẹni tí ó wọ mọ́sálásí wọ́n ń kí tàràwí lọ́wọ́ òun wá ó dúró ń kí ìṣàìtì ẹ̀ àwọn èèyàn míì náà tún jọyìn rẹ̀ jẹ̀mọ́ wa ń lọ méjì ń lọ nínú mọ́sálásí àwọn kan tó tún jẹmọ́ gíríbì náà tún mú tiwọn lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n tún jọyìn wọn gbogbo láàf ẹni tó jẹ ìrun ìṣà tán bá ń kí tàràwí kọ́ wọ mọ́sálásí kọ́ jọyìn àwọn tán kí tàràwí tán bá ti kí méjì tán sálámà ìwọ dìde fi méjì tiẹ̀ sí ìṣà ìtiẹ̀ ti pé wá jọyìn wọn bí súnà ṣe sọnù àwọn èèyàn máa ń bèèrè pé ṣebí náà fìlà ní tàràwì ṣebí irun ọ̀rẹ́ yẹn ní ìṣá jawazu sọláàtì almufteridi khalfalmutanafe ìgbàláàyè kẹ́ni tí ń kírun ọ̀ràn yẹn kó kí lẹ́yìn ó náà fìlà ó ń bẹ nínú fíkì nínú tíra táwọn afọ àkọ wọ́n sì rẹ́rìí fún arákùnrin kan lẹ́yìn anabi sallallahu ó máa ń fẹ́ máa ń kírun lẹ́yìn anabi ṣùgbọ́n lè rẹ̀ jìnnà sí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ànábì sì ti fi ṣe mọ́mù pé kọ́ máa kírun fáwọn tó wà lágbègbè bẹ̀ wọ́n wá ní ànábì à ṣe é mọ̀ pé mi ìyé wá kírun lẹ́yìn rẹ̀ ànábì máa kí tiẹ̀ àtúnsáré máa lọ kí tán gbà bọ́ọ̀ ní ṣe ọmọ bọ́ọ̀ láyé mi ní máa kírun lẹ́yìn ẹ ẹ wo ìfẹ́ táwọn sàábé nífẹ̀ẹ́ sáré sàṣàlá ànábì ní sọ orí èyí tó ń kí lẹ́yìn ànábì ọ̀ràn ẹ̀yàn èyí tó ń lọ ń kí náà fìlà ni èyí tó ń kí wọ́n gbà ládàá náà ṣé àmọ́ pé òní mọ́mù náà fìlànà èyí tí lọ ń kí fún wọn bẹ́ẹ̀ o àwọn tó sì ń kírun tiwọn ọ̀rọ̀ ẹ̀yàn tiwọn náà ń kí lẹ́yìn ẹ̀ tí ń kí náà fìlà ànábì òsì torí ẹ̀ sọ pé wọn ò nírun so ẹni tí wọ́n mẹ́rìí wá wípé ṣé náà fìlà kíní kan ẹ rí i pé ìdí ń sọ yẹ tẹ́ ẹ bá lẹ́rìí wù ni ẹ bá ṣàlàyé fún pé no kò rí bẹ́ẹ̀ bó ọ̀sẹ̀ rọrùn so kọ́lọ̀ ń kó yóò kún wa lọ ẹ̀ á dá dúró ń bí báyìí ìyókù ẹ̀ ń tá a máa dáhùn lọ́la سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك